odù ifáàkà ọ̀kan ó sọ̀rọ̀ lọ́nà aládé mẹ́rìndínlógún ló wà nínú odù ifá ó dẹ̀ bí ọmọ mẹ́rìndínlógún ó dẹ̀ sọ̀rọ̀ lọ́nà mẹ́rìndínlógún tó bá ti jẹ́ awo òtítọ́ mo lè kí odù kan lọ́nà mẹ́rìndínlógún ìlànà tí mo ṣe jẹ́ babaláwo tẹ́yìn náà bá jẹ́ babaláwo ẹ lè kí tiyín gba ọ̀nà mo lè kí tèmi lọ́nà kan kẹ́tì kí tiyín gba ọ̀nà kan ibì kan náà la jọjọ jáde sí tí a bá fẹ́ yan ètùtù níbẹ̀ ètùtù kan ṣoṣo ni ó jọ jáde fún wa ètùtù kan ṣoṣo là á jọ sọ fún ẹni tá a fẹ́ jíṣẹ́ fún pé nǹkan tí ó lọ sí nìyí ní gẹ́gẹ́ bí ìtọ́sọ́nà báwa ṣe jẹ́ olùtọ́sọ́nà àmọ́ tí ẹlòmíín bá wá gbọ́ tó bá lọ ṣe fi ṣe ìwé tàbó bá fẹ́ fi jẹun tàbó bá fẹ́ yí sódì àwa ifá kò sọ pé ká bẹ́ni bẹ́ẹ̀ jà because àwọn nǹkan tí à ń bọ̀ wọ̀nyí a pè ní igba irúnmọlẹ̀ igba irúnmọlẹ̀ ni máa dá ṣe ìdájọ́ fúnrú wọn kì í ṣàwa á dìde ìjà fẹ́ni náà torí awo òtítọ́ kò ṣẹ̀ṣẹ̀ nídìí pé ká sọ pé ẹ a fẹ́ gbèjà ara wa bí a ṣe sọ pé ọlọ́run ní gbèjà èèyàn ifá òun ni ó gbèjà ẹni tó bá sọ òtítọ́ ẹni tó bá sin ìmọ̀lẹ̀ òun ni ìmọ̀lẹ̀ gbèrè e o.